wọn bẹ nínú tọ́jà kíkí ká máa kí alukóran lọ́pọ̀lọpọ̀ nínú oṣù àmọ́bọ́n nítorí pé nínú oṣù yìí lọ́lọ́run sọ̀kalẹ̀ àti pé dáadáa kéèyàn bá ṣe nínú oṣù yìí àti ìpínlẹ̀ ẹ̀sán nìyàn gbà kàkà kéèyàn jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí mo ní pàdánù ládàá nìyàn fi ọ̀sán àti òru ọ̀mọ̀bọ́n náà sọ pé máa ń kí alukóran nìkan dáa nìyàn ṣe. wọn á nínú kámọ kí àgbà hàn àti káwọn gbọ́ àlàyé ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba báyìí bí ìjọsẹ èwo láǹkọ̀ọ́lọ́ láti tó ń ti pé àkùnrin ìdókè náà ń gbà ní àmọ̀túmọ̀ rẹ̀ tí ká lọ gbọ́ ìtumọ̀ rẹ̀ lọ́lọ́ láti ká máa ké lọ́ọ̀ni àti ká máa ké alhamdulilayi nǹkan méjèèjì ń tọ́ lọ́la tó sì dà pọ̀. kọtọnà kákóso Ramadan nìkan láàmú ti tẹsíra Al-Qur'an yíya oṣù Ramadan sọ́tọ̀ fún tẹsíra Al-Qur'an ọdá tó ojúmọ́ ayé lóye ká máa gbìyànjú ká máa tuntun kòkòrò láti fẹ́ gbọ́ tuma Al-Qur'an nítorí wọn tó fi ránṣẹ́ ẹ̀rí pé bí bá gbọ́rọ̀ lọ tó lọ wí fún ní ètò kù díẹ̀ káàtó èèyàn ń ṣàtúnṣe bẹ̀ tó eléyìí ń bẹ ní àǹfààní pé èèyàn ń gbọ́ ìtumọ̀ àkùrọ̀ àn. tábà wọn yà sọ́tọ̀ pé nù sọ ọ̀nà wọn nìkan láàmú ti tẹ̀síọ̀rọ̀ àkùrọ̀ àn ó kù díẹ̀ káàtó wàá pa jùlọ tẹ bá ní kò tètè ń gbà mí eléyìí ń gbà dáadáa lẹ. àmọ́ ẹ̀ ń ṣe ń gbọ́ ọ̀nà ẹ̀ ń ṣe ń ọ̀nà kan kò ṣùgbọ́n nínú ká máa kí àkùránì àti ká máa gbọ́ ẹ̀sùn àkùránì ló lọ́dà jù gbogbo méjèèjì náà lọ́dà gbogbo méjèèjì lọ́dà ọ̀dà lórí àníyàn dàbá ni. ìjọba kí àkùránì òbúkátà níyàn ìjọsìn tí òbúkátà níyàn ògbó àràkùkọ̀ kọ́tọ́ba kí bẹ́ẹ̀ ọgbàládá mẹ́wàá. tí wọ́n fẹ́ẹ́ dúkùú pọ̀ tuma ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nínú àlùkò bá ti jáde ládá púpọ̀ lọ́gbà mẹ́ mo fẹ́ mọ kí ni ọlọ́run ọba wí kí ni lè bá fi ṣe wà o mo fẹ́ mọ àti ọlọ́run ọba kí ni lè bá tẹ̀lé mo fẹ́ mọ kí ni ọlọ́run ọba ọ̀fẹ́ kí ni lè bá jìnà sí a òrè ńlá yọ jẹ sí yìí ló bá já nìyẹn nípa ti gbọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n kí ló burú nu ká kó méjèèjì papọ̀ ìmọ̀ kí alùpùpù rán kí n tuntun máa lọ gbọ́ àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ lọ nǹkan tó dà ní méjèèjì. yẹ́rù ti jẹ́ pé Ramadan ń bẹ Ramadan sí àbùkátà kàmú kí alukur'ani lójoojúmọ́ náà àgbọ̀dọ̀ dá alukur'ani sí di oṣù Ramadan gbígbà náà láti máa ké ọ̀tọ̀ náà á máa ké gbogbo wa ọ̀rọ̀ àbọ̀ àgbà. Thank wá di pé tí wọn bá dúró tí wọn bá bọ ìmọ̀ tí wọn bá dúró tí wọn bá tún ta ìwà ìmọ̀ bẹ́ẹ̀ láti fún wọn bí wọn. alhamdulillah èèyàn ti ń kí alukur'an lọ láì jẹ́ pé ń ké lórí ẹ̀ èèyàn ti ń jí lóru kí ọ̀ ibi tẹ́yìn kàdé lèèyàn ti ń kà lọ lórí ìrún rẹ̀ sílẹ̀ yìí kọ̀tà kó pé èèyàn ń kí alukur'an àbí kíké náà gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátákì kí àwòrán ni ẹlẹ́fi kírun ẹlẹ́fi aláìfi kírun níbi tẹ́ ká dé kẹ́kọ̀ọ́ máa bá a lọ oṣù tó burú. ọlọ́ọ̀tọ̀tọ̀ ni pé ṣé ó dáa kí obìnrin máa ṣe wá àtúntúmọ̀ ní rẹ́díò kí wọ́n gbá rẹ́díò tẹ̀sán tó wà lórí fún wa. wọ́n ní sọ́dà olùṣe wàásù wáàsì fún yàn nínú rẹ́díò kò sí tó burú mẹ́rin tó kùn ìgbà tó bá ti jẹ́ pé kò sí ohun rẹ̀ kò sí ohun rẹ̀ fún àti òbí dàbí kalẹ̀ torí pé ohun obìnrin ní ń tẹ̀lé tó múnádóko tọ́ka sí kì í ṣe òwò ohun wọn kì í ṣe òwò òṣùpá obìnrin máa sọ̀rọ̀ láyé àtẹ̀lé sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ wọn máa wọn náà máa dá sọ̀rọ̀ ṣùgbọ́n ètí ọ̀dà tọ́lọ̀ ń ṣe léwọ̀ òní kí wọ́n máa lẹ ohun wọn kí wọ́n máa lọ ohun wọn wọ́n ti fi dá sí nálẹ̀ pàápàá jùlọ sí ẹni tí à ń bẹ lọ́kàn rẹ̀ la. àmọ́ pé ọ sọ̀rọ̀ pé yẹn ti di dáadáa kò sí tó burú mẹ́rin òfin ṣùṣàn náà. ní gbogbo ògbà ní gbogbo ògbà ní òbíṣẹ ayé wa àtúwọ̀n ara kan fẹ́ni tó bá ké nínú oṣù Ramadan kí ládàá tó tún àlékún. Thank you alhamdulilayi sọmárì tọba òwe tí ayé àwọn sábẹ títí wa wípé àwọn sòrò tí wọn kojú ló bí wàhálà tí wọn ti inú òwe tí ayé tiwa lónìí kò sí ìṣòro mbẹ ṣé àwọn náà gbọ́dọ̀ síra wa sí wàhálà tó ń da ìṣirò ìṣòro tiwọn lọ́dọ̀ wa. káwọn olè wá ìjẹ náà rárá o báwo wá ní irú ìṣòro wàhálà tó kojú wọn àdìpélé ìṣòro wàhálà tó ti di ìgbà tí wọn lọ bẹ pẹ̀lú ojú wa náà lónìí torí pé àwọn wàhálà ti wà láyé wọn ti gbẹ́wù wọn so àwọn wàhálà ti wà lẹ́sìn ó jọjọ ju tí wọn lọ ìwọ náà gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn ọ̀nà tó ti parí ìsinmi wọ̀ wá ìwọ náà ti mọ̀ tọba tara gboléwò dé àbọ̀dé àdúgbò dé àárín ìlú àwọn lórí ti tẹ́bí islam ti wà níbẹ̀rẹ̀ lọ́wọ́ lónìí kò síbẹ̀ ẹ̀mọ̀ pé níbẹ̀rẹ̀ islam tọba tó mọ̀ lọ́kẹ́ ó kúkú gbà pọ̀ kírun lónìí ilà máa bá fún ọlọ bẹntẹ máa bá nà àwọn ló níbi pàǹkì wọn wọn ti tẹsí sọ yọ zaka yẹn nílò ní yọ zaka kọlọ lówó ní ọgbọ ni wọn bá sọ fún mi ó ti bí yẹn lẹ ń pè ní pé àbí zaka lẹ ń pè ní zakariya tọ́sọ̀ di zaka yóò ti fi lẹ ń pè ní pàtó bá ní ẹyọ zakẹ zakẹ yọ wà ní zaka lẹ ń pè ní kàkà báwò subhanallah tó ilé fi hàn pé wàhálà ti bẹ wá ti tó akpọ tuntun ọgá lọ ẹni wàá bẹ ṣiṣẹ́ bẹ ṣe fún alhamdulilayi wọn là gbọ́ ti rẹ́díò tó bá fẹ́ sọ̀rọ̀ tàgbàǹgbà ńkọ́ láàrin àwọn èèyàn kò sí tó burú bẹ́ẹ̀ tó kún ìgbà tó bá ti dírẹ́sì islamically tó bóra rẹ̀ tó bójú ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ gbọ́ àbójú rẹ̀ lẹ́yìn náà fẹ́ alhamdulilayi lágbàdá Bákan méjì ni inú pẹ́ẹ́sẹ́ pé ńgbà tó jáde yẹn ọgbà ahádọ́nà ọ̀fun níbi báwa náà ní kọ́ńtró lórí rẹ̀ àwa wòran ọ̀tún bọ́ bẹ̀ àwẹ̀ bá dé àmọ́ ńgbà tó kọjá àwọn àríkè ọ̀nlọ́mọ alọ́nà àbẹ̀lọ́n kí nǹkan kan máa wẹ̀ wá. Náà, wàlẹ́ kìí. Thank you ẹni tí èsè mùsùlùmí ti ń. ti ń bá mùsùlùmí yóò di. ẹni tí èsè mùsùlùmí yan mùsùlùmí lódì mùsùlùmí ò sì fẹ́.

ṣùgbọ́n kọjá pé ní pàápàá kìí tẹ̀sẹ̀ táàbà ti gbọ́ tẹnu ẹnì kíní kejì àní mà ta ló tẹ̀ dání ọ̀sẹ̀ ṣùgbọ́n ẹbí mú gbogbo ẹtí máa ń bẹ nìkan jẹ́ níwájú àbí lẹ́yìn rẹ̀ èrò tiẹ̀ ní kó ti ń ta ìdásọ ẹni tí ń ba ẹni onítọ̀ ń jẹ lẹ́yìn tí ń fi ẹ̀sán rí tiẹ̀ tọrọ kan tọrọ ẹni máa ti ń bàjẹ́ lẹ́yìn ládàá tiẹ̀ tó pé méjì ló ń fún o ẹ sì mọ̀ pé gbogbo ẹsẹ̀ máa ń bàjẹ́ lẹ́yìn èèyàn fẹ́ràn rẹ̀ òun ló ń tún wá ń kó ládàá fún ń tún ó ń tì gan gbádùn máa ti sọ ọ̀rọ̀ ẹ̀nìkan fóònù ní tiwọn amúládà ní títí máa bọ̀ èèyàn gbádùn kọ́ lọ́n sànù wa ìrẹ̀ làwọn olùmọ̀sọ pé tó bá tọ́ tó sì yẹ ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda àwọn bàbá àti màmá wa ló yẹ ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láìda torí fún mi bàbá wa kó ládàá tí wa fún wọn jọ gbé dàrúkì yá mi kí bàbá màmá wa má bàa wọ náà àmọ́ ọ̀tá rẹ ló gbé bá o tún á bùn ládàá sẹ́yìn gbádùn ni wàláyìn ọ̀gbádùn torí dèdè tí wọ́n á bú yàn lójú èèyàn náà àkọ́kọ́ ni pé jíjẹ́ ìfèrí rẹ̀ kò gbà fún wa táwọn máa bá mùsùlùmí náà bàjà nítorí pé ń jẹ́ kéfèé ọlọ́run bá ń fẹ́ ká ṣe dọ́gba wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil-'adl ọlọ́ni tẹ bá tún ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ń pa yín láti ẹ̀ka ẹ̀sẹ̀ ìdájọ́ pẹ̀lú ìṣèdọ́gba láàrin àwọn èèyàn mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí sí kèfèrí kèfèrí sí kèfèrí ọlọ́run bá ní kẹ́ ìṣèdọ́gba ọgbọ́dọ̀ ṣàbòsí. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. ẹ gbọ́dọ̀ torí bíbínú tẹ̀ bínú àwọn èèyàn kan kẹ́ mọ́ wá ìṣèdọ́gba láàrin wọn ọlọ́ni ẹ̀ṣẹ̀dọ́gba òun ló sùn payọ lọ torí délé yìí ẹ gbọ́dọ̀ bínú èèyàn torí kọ́ bá jẹ́ tí kékeré ṣe mùsùlùmí ni wọ́n bá mùsùlùmí jà èèyàn wá pé ọ̀tá ọ̀tá yín ń kọ́ ọ̀rẹ́ yín ni ọ̀tá ọ̀rẹ́ yín ń kọ́ ọ̀tá yín ni sá wípé ọ̀tá ọ̀tá yín ọ̀rẹ́ yín ni eléyìí òfin àwọn aláìgbọ́n ni kó ọ̀rẹ́ nìkan bá nígbà tó bá kú sẹ́yìn lọ bá lẹ́kọ̀ọ́ kọ́dà ti bu ẹ̀ dáa tó àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ o nítorí pé tí wọ́n bá torí tẹnìkan tó ń bẹ́ lórí ìjà ọ̀kàbàmà nítorí tí wọ́n á rojọ́ kalẹ̀ ó lè padà hàn sẹ́ni tí wọ́n ń gbé jàun aláìdáni nítorí wọ́n á sì sọ yìí pé ọ̀tá ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ ni nítorí pé òun ti jẹ́ kèfèrí ń bú mùsùlùmí wọn náà wá bẹ́ wulẹ̀ wá lẹ́dùn ni ó lè padà sùn àtìmọ́lé pẹ̀lú ọ̀rẹ́ rẹ ìrìyọ́ padà hàn pé ẹ̀yin méjèèjì ń kọ́ aláìdáni àbòsílẹ̀ jù lẹ́yìn náà dáadáa ẹ̀sìn Islam dà dáadáa ẹ̀sìn Islam ló mú kí àárẹ̀ yìí náà rí tọ́lẹ̀ ọ̀dẹ́ ìwà kó wọn àtẹnì kan ọjà ó ń tẹ̀síọ́ mọ̀júsí ẹni tí ń bọ̀ náà alẹ́ ìdúnà àbítọ́lì bọ̀bí ọlọ́ọ̀bù àánì ònlọ́jàre ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rojọ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ kọ́ọ́bí adájọ́ tí ó dájọ́ láàrin wọn ó rí pé bẹ́ẹ̀ ṣe rojọ́ mọ̀júsí ńlọ́jàre wọ́n sì gbé ẹ̀wù obìnrin jà tí wọ́n jọ́ jà sí wọ́n gbélé mọ̀júsí lọ́kùnkọ́ máa ń gbé lọ mọ̀júsí sì gbé a ah, amirul mumini aliyu jẹ amirul mumini nfa aláṣẹ gbogbo orílẹ̀-èdè islam so wọ́n ti gbé ẹ̀wọ̀ ogun aliyu wọ́n pe bọ́ǹtìn ìpè tó ibi wọn ti rojọ́ ilé ìlọ́jà yìí ah mọ̀tútù wa wò pé amirul mumini ní islam tó ní kí wọ́n tún dájọ́ lé lórí báyìí tó ń ti kó ló ń jẹ̀bi ah ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah kó nà ti gba islam àmọ́ gbà tí bàbá afẹ́ wulẹ̀ lágbolé yín sọ̀rọ̀ alẹ́ lù ní màmá ti rà màmá kìíní torí pé jẹ́jẹ́ra ló fi wá jẹ́ pé ẹ gbọ́dọ̀ lù ń pa kílẹ̀sẹ̀ tọ́sẹ̀ ọlọ́run ọba ọ̀pá bòsì ọlọ́run ọba ọ̀pá bòsì ọlọ́run ọba òsì gbà kọ̀ọ̀kan torí fún kórìíra ẹnìkan ọmọ àtẹ̀dọ́gba fún ebi wọn náà fi kọ́ lọ́wọ́ ti fún wọn náà wọn náà ti láàrin rẹ̀ àtẹ̀dọ́ الحمد لله أنا nǹkan الله bá kọ́ ولا ni فن على anabi sallallahu alaihi wasallam wọn lẹni tó bá fún aláwẹ̀ lóúnjẹ sínú yóò gbàrú ládàá tiẹ̀ náà tí òun tó bá kọ́ fi sẹ́nu ni àgbóúnjẹ tó jẹ́ tí o sì wo tó fojú ẹ̀yìn máa pé òun tó ń retí kankan àwọn olùmọ̀wá ṣàlàyé pé ìtọ́dájú ìtọ́dájú oúnjẹ tó jẹ tí o tún fojú ẹ̀yìn máa ń tọ́jẹ tí kùnrin ti dájú ètò túmọ̀ sí pé wàá fún dẹ̀ bínú wàá tó fi nǹkan mí kù abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ o fún dẹ̀ bínú tó fi búrẹ́dì àtẹ̀ wàá kù abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó àtàkùnrin. Ìyá àǹfààní láti lè ó ní nínú dáadáa tó tó tó náà ní pé lẹ́yìn kan bá mi mọ̀ níyẹn lẹ́yìn àtà pé ẹnìkan mi mọ̀ níyẹn nípa pé yẹn wípé èèyàn wá débẹ̀ èèyàn fi ẹ̀kọ́ wípé dáadáa tó yẹ kéèyàn tó sódù ni pé ó yẹ kéèyàn kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa bá ẹni wù yíyàn gà ní wípé òde bùkátà kéèyàn kọ́kọ́ wá pé sàmú jẹ̀bi àti sàmú jàmí wọn fẹ́ bẹ̀rẹ̀ pé léde sí lọ́ba pẹ̀lú kẹ́kẹ́ mi. alhamdulilayi rẹ́díò lẹ́bi àná ẹ̀ náà ni kò tẹ́ alakó làhá kò sínú sí lọ́gbà kò sínú dáadáa tí ń ṣe sí bàbá àbí màmá rẹ títẹ́ nìkan bá ti ń bá bàbá àbí màmá rẹ jà kò sì bẹ́ẹ̀ wulẹ̀ lẹ́ẹ̀kan náà à ọ́ dà gbogbo bàbá àti màmá rẹ pọ̀ wọ́n fẹ́ ka màmá rẹ lẹ́sẹ̀ wọ́n gbá yà bẹ́ẹ̀ kọ́jọ́ pé wọ́n gbà wọ́n fẹ́ sá wọn láàké ó fi nǹkan kan dá àkéyàn dúró wàá lọ àkéyàn pàmò wọn lọ kí ẹ ti lu ẹni náà dáadáa tó ṣe fún bàbá mi màmá rẹ nù kọ́ dáàbò bò wọn. máa lù máa lù máa bá ń gbà á máa lù máa gbà á ìṣòro gbọ́ láì sí ìwádìí. nígbà tó bá gbà wọn lẹ ṣe dáadáa sí wọn torí pé nu dáadáa ṣe ṣe ni kó ọmọ ìjà ìdá ó ṣe wọn. wàá sí nu dáadáa kíkọ́ ọmọ lu ẹlòmíì nítorí tiwọn mọ́jà ìdá délé nǹkan ṣe fún ọ wọn àkọ́kọ́ nù lẹ́yìn rẹ̀ so ẹ wà agbẹjọ́ tẹ́lá gbẹ́jọ́ kò sí lọ́wọ́ rẹ pé kí wọ́n bá wọn lù wọn ó pè lẹ́jọ́ ni tó bá pè lẹ́jọ́ torí ibi tó bá lófin bẹ́ẹ̀ wọ́n máa ti bọ́ọ̀ bá pè lẹ́jọ́ ilé ẹjọ́ ni wọ́n á fìyà jẹ ẹni tó bá jẹ̀bi mẹ́. àti wà àti bàbá tẹ́ bá jọ bẹ́ẹ̀ wulẹ̀ tẹ́ ń lu ẹni ẹlẹ́ni wọ́n máa jẹ pé nǹkan dà ni bàbá àtọmọ́ sùn káyìn náà. alihamudulilayi ṣé yàtọ̀ aláàárín adáwò mùsùlùmí àti kẹfẹ́rí dáadáa mọ̀nà adáwò tó bá ti kẹfẹ́rí àdẹ́sẹ̀nì kò sí ládàá mbẹ̀ àmọ́ gbogbo adáwò tó bá ti rọ mùsùlùmí lórí ẹ̀gún tó bá gun ọlẹ́sẹ̀ ọlọ́ọ̀fẹ́ fi gbẹ̀sẹ̀ rẹ kàn án ṣé yàtọ̀ mbẹ̀ láàárín méjèèjì lẹ́yìn náà wọ́n ní tó lọ́wọ́ bá fẹ́ràn àwọn èèyàn kan náà àdéhùn anábìsọ̀rọ̀ lọ́ yọ kàn àdáwò lójú pé kò ṣe wọn láyé bì torí kò lè bàrà lè náà wọ. dáadáa wọn bá ti dé ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ fama rọ́ọ̀bì àpẹẹrẹ ọ̀rẹ́ bọ́ wọn máa ń sàkè kọ́ fàárẹ̀ ìlú sọ. nítorí bá yọnu ọlọ́run yọnu nítorí bá bàrà jẹ ìbínú ọlọ́run jẹjẹ. òṣùwọ̀n kẹfẹ́ yìí asùlán òun tiẹ̀ àdáwò kan fẹ́ sí nítorí àgbéga àpò ọ̀dàn àlékún yà àlékún wàhálà ẹni bá ọ náà àlékún sọ̀rọ̀. wọ́n ti gbogbo àwọn ọjọ́ ọmọ ìyá rẹ̀ ní ìlà àti títí ìdìbò ọmọlọ́pọ̀ òun ìfẹ́ ní tó dé gbogbo wọn kájú òtún wọn nínú ọ̀gá rẹ̀. ó wá wò pé a nínú àwọn wọ́n wá kó àwọn tí ó kàfébù náà láti márùn-ún gbogbo wọn dàtí àwọn tó kàfébù lọ́rẹ̀ láti mú àyè láti ọgbọ́n àwọn yìí ọ̀rọ̀ kó wọn bọ́ náà ló ti tọ́jà àti ìjọba. alhamdulillah alábòsí èèyàn àlẹ́nu fẹ́ ọwọ́ àkókò ọmọ ọmọ yẹn ti fẹ́ ọwọ́ àrí àwọn tó kójú òsùn àwọn jẹ́ ẹbí èsì mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ti ń kórè wa wíwọ̀n jìnnà ọ̀ka débi kan so àwọn àlùfẹ́ ran islam lọ́wọ́ kó wọn bí iṣẹ́ akọ́kọ́ kò sí ní ran islam lọ́wọ́ nínú gbígbẹ́ ẹni tí òkú kájú òsùn àti iṣẹ́ wọ́n fẹ́ kó bá islam tẹ́tọ́ bá gbà síṣẹ́ lórúkọ islam wọ́n mọ̀ láwọn mùsùlùmí náà nù àbí ẹ̀kọ́ ni fún àwòkọ́ lè fẹ́ bá dàrú eléyìí amú àti èsì lọ sí ti pé àwọn mùsùlùmí àyè ka káwá mà kún àká kún bí àwọn tí èsì mùsùlùmí. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú wa ó ti pé tipátipá ló fi kàwé mẹ́fà. àwọn ètò ìṣòro àtiraka àwọn ka sẹ́kọ́ndírì. sẹ́kọ́ndírì nǹkan wọ́n yẹn gbogbo wọn pé èèyàn kọ̀ nǹkan gbà mí kọ́ kọ̀ nǹkan lẹ̀ àbá ìbànújẹ́ ní ọ̀jẹ̀ inú sì máa fún parí muslim parí nurudini lóríṣiríṣi bá ó burú nítorí pé nítorí èèyàn bá ń ṣe láyé èèyàn máa ń ṣe é dání anabi sallallahu alaihi wasallam wọn ni inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yutqinahu ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tẹ́nìkan yín bá fẹ́ ṣiṣẹ́ kan kó ti kọjá wọ́n fẹ́ ràn ọ́ lọ́wọ́ ọ̀kájú òsùn bí wọ́n ti lè rí ọ̀ràn lọ́wọ́ torí pé ọ̀dà ti tẹ̀ wọ́n àmọ́ tó bá kájú òsùn ọwọ́ àwọn ọ̀rọ̀ ọ̀gbọ́ ọwọ́ àpòǹtì lọ́jà Islam tẹ̀mọ̀ pé ń gbà yín ò lè rọ̀rọ̀ sọ àmọ́ ọ̀kájú òsùn ọ̀dà ti tẹ̀ wọ́n lọ́nà wọn ò sì dálé sẹ́ńlẹ̀ fáwọn mùsùlùmí nìkan wọ́n dálé gbogbo ẹni tó bá kájú òṣùwọ̀n náà ní kò béèrè ẹ̀sìn wọn títí bí iṣẹ́ àwọn mùsùlùmí kájú òṣùwọ̀n ẹni tí èsè mùsùlùmí kájú òṣùwọ̀n wọ́n sì jọba ọjọ́ mùsùlùmí kọ́gbà mùsùlùmí lọ́dàdì àmọ́ yìí náà pé wọn ò kájú òṣùwọ̀n àbí bẹ́ẹ̀ fẹ́ wí wọn ò sì mọ̀ wí tó dángájíá tó ẹmẹ́jọ wọn dàbí sẹ́rù wọn yọ ọjọ́ ìbò ti jẹ́ àríkùsọ̀ àmọ́ tẹ mẹ́wàá ni wọ́n ní kẹ́ gbà ẹ wá gbẹ tó kájú sùn mẹ́jọ ẹgbẹ́ ní tó kájú sùn méjì abẹ́ ní tó kájú sùn mẹ́ta ṣùgbọ́n under condition gbogbo yẹn tí wọ́n bá gbà láti improve ara wọn ẹ̀fún wọn lóṣù mẹ́fà ẹ̀ bò wọn láti rí kò sí tó burú bẹ́ẹ̀ nípa bọ́jẹ́ lẹ́sìn ọ̀rọ̀lẹ́ ni wọ́n máa lọ bọ́jẹ́ tọ̀sán ni wọ́n máa lọ tí ọ̀sán ni ti fi sẹ́ lọ́wọ́ tó ní o fi gbárí àbí òye wa òfin tó gbọ́dọ̀ náà. Ape wa tó yẹ bàbá wọn ti jẹ ọdún fún mi. Àwọn máa ń ka tí wọ́n tẹ́jú sí ìrora wọn máa ń kà ní Ale kese kese kò kọta kó tẹ̀sí kìrá àkànnì kìrá àwárṣì tó bá yẹ kó mà ọmọ òfin rẹ̀ tí ìkànnì pé ń tẹ́ra rẹ̀ jẹ́ pé ń tàn gbọ́ pọ̀ púpọ̀ kàlọ́ náà lọ́wọ́ náà kò sí tó lókun ìgbà lókun ìgbà tó kà eléyìí ń dà tó bá ti kúrò àwọn ṣùlọ́ ọmọ kọ́ máa fi kà torí house òní sẹ́pẹ̀ ṣẹ́sìmọ̀ rọ́bì kàlí àlà sọ̀mà wọ́ọ̀ṣ àwọn sọ pé àlè tòtò mọ̀ òfin rẹ̀ ló ti jẹ́ pé ní tẹ̀lé kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò burú jù dọ́gba lùmà ó ní lèmọ́ọ̀mù tí ò tiẹ̀ máa bá jà ké kẹ́bi lèmọ́ọ̀mù kan tá a gbọ́ fáwọn èèyàn kírun lẹ́yìn rẹ̀ wọ́n ti pọ̀ jọjọ́ wọn bá a pàtì àwọn ọ̀gbọ́ ńgbà wọn ti ṣèdánwò fún pé ẹ dákun ẹ̀ka àfún wa ó ní irun tó ń fi kí kí èso èso ń di ẹ dákun pàtì dúró njọ́ tí ó tẹ̀lé ńkọ́ àwọn jàmbá tó sì lẹ́yìn ẹ̀ sẹ́wọ̀n kéwì àdánwò nu àtòfò yọ̀ọ̀mọ̀ kòkò ṣèjọ ànábì sọ̀rọ̀ wá àdúgbò lánàá àmọ́ ètò wa burú jù ni pé ẹ̀yin jama náà ti ń kó kó bá sẹ́yìn ọ̀wá lè yarí tẹ́lẹ̀ ìfẹ́ kí ó dìjà ni kí òun mú wa sófò ẹlòmíín wá tó ti kọ́ ọmọ tí ó kà wọ́n lọ sinmi sẹ́yìn wọn wà dájà lẹ̀ àlọ́ ọ̀yẹ kó bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀ ń pípé ẹ̀yin o ẹ̀yin tẹ́ tẹ́ tẹ́ tẹ́ ń kóra yín lọ́wọ́ ẹ̀ ń kóra yín lọ sọ́dọ̀ lọ ẹ wá ní ìwọ ni o tíwájú wa dán òun tó wá jẹ́ dẹ́pẹ̀ dẹ́pẹ̀ ó yẹ kẹ́ ẹ fi síwájú pé ìwọ ni o tíwájú wa dọ́dọ̀ lọ ẹ ń pépọ̀ dá èèyàn ọmọ kéwké kò yẹ kó tẹlẹ máàmù fínì bọ́ bá bínú bínú. tó ń torí tẹ̀lé kó ti jẹ́ nínú òfin ọlọ́run ń dá àkọ́kọ́ wò iná ẹ̀ ń kọ́ ọmọ kéwké eléyìí lọ́pàá ló jẹ́ kí láwọn orílẹ̀-èdè tí Islam ti lágbára wọn máa ń fún lè máa ń lo oṣù yẹn ṣe ń torí nǹkan kan torí ẹni tí ò bá ti gbowó oṣù yóò dùn ún ìtumọ̀ owó oṣù tí lè máa ń gbà láwọn ìlú Islam yóò dùn ún torí báà ní fẹ́nìkan jẹ lè má máa kó pàṣẹ ìdánwò náà sẹ́wọ̀n kí ni ìsìn náà tábà sọ gbogbo mọ́tíláṣí ilẹ̀ yìí ó àwọn fún wọn lówó oṣù àmọ́ gbogbo lè má mú kọ́ wá ṣèdánwò kálukú yóò tún kéwù máa ká àbí òní máa ká à owó la wí sàmúgbà tó lẹ pé tọ bísẹ̀bílì bísẹ̀bílì láì nu ẹnẹ sẹ́wọ̀n pé wọ́n máa pé à sáǹtì ẹ̀ ń ṣe sùúrù kí fún yín so eléyìí ló túmọ̀ sí pé àwọn tí wọ́n fún wọn lówó oṣù wọn ní kí wọ́n rò àbẹ́ẹ̀ bá lówó oṣù bá túmọ̀ sí kẹ́ ẹ máa wọ ọ̀rọ̀ kí òun yóò sùn rárá o ọ̀ màrún kíjọ ẹ̀rọ bọ̀bọ̀ síwájú bẹ́ẹ̀ bá kọ́ ìgboyà islam ọmọ bàjẹ́ lọ náà ni ọmọ bàjẹ́ lọ ẹ kọ́ gboyà wípé anabi sallallahu alaihi wasallam ní ẹni tó máa lọ́ra ní kéjì ní kó sèlè máa mú tó torí de ilé ọ̀dọ́ wọ̀ wá ìgbà yìí ni magalúbi gbọ́ ìwọ wa ní fàtíà gan gẹ́yìrì magalúbi nǹkan tó jáde. òtí pé mọ́kìlúbì ti ń wí nǹkan kúka ní. alẹ́ léyìí pọ̀jù kò tí ẹ̀jọ́ pa ń kùn. wọ́n ti láwọn ti ń ṣe sùúrù kùtù tọ́dún márùn-ún ẹ dákun ẹ̀ wò kù. wọ́n á ní àwọn olè yarí fún a tó ọlọ́sàn-án lẹ́nu kan bá yarí wọn àlàúsá ni àwùsá ni máa yarí Yorùbá ẹ bá kẹ ẹ máa kẹ ẹ wá sí ẹjọ́ gbẹdàgbẹ́ àwọn ọ̀lẹ́ mìíràn torí Yorùbá lẹ́yìn.

èèyàn lè rí láì kéèyàn lọ́kọ́ ìtọ̀ èèyàn bá wọn ṣepọ̀ mọ́ ọdún ọba gbà fún yàn. ẹ máa bá wọn ṣe ẹ máa bá wọn ṣe nínú ètí ọ̀tá kòtò lọ à ń dáná à ń roka à ń ṣe gbẹ̀gì nítorí kókó tó túmọ̀ nípa agbádùn ẹ dàpọ̀ yín náà wò ó àmọ̀ tí wọ́n ti wá àmọ̀ fi dáta pé ní mú gbẹ̀gì èmi ní kọ̀kọ́ mú gbẹ̀gì ọlọ́mọdé ọpọlọ wọn torí kótó ṣé ikú ń bẹ́ẹ̀ lọ sí èèyàn máa dunú sí tó àmà yóò bá gbọ́n pọ̀ àmọ́ làwọn agbọn bíi àmọ́ tó fà àtún àlọ́ máa sọ kékeré òkú ẹ̀gbẹ́ ní òkú àgbà èwo wa ló dùn òkú àgbà ṣé ẹ̀yin fẹ́ kí bàbá yín ó kú ni ẹ̀fẹ́ kí màmá yín ó lọ subhanallah ìjọba ti takùtọ̀ lọ ẹ̀ ń bá wọn ṣe àmì ìtì ọ̀takùtọ̀ lọ ẹ̀ bá wọn ṣe mànà ọlọ́run fẹ́ ká bára wa ṣe àmọ́ lókè ìgbà tí ìbára wa ti pọ̀ ọba ti ní jẹ́ ká ya agbọ̀n ọlọ́run ọba wa. tó sábà bínú pé hàn ah, èwo èwo ni kọ́tẹ́pẹ́lẹ́ lọ bá àti ọba àtẹ́lẹ̀ mùsùlùmí lè mí ẹ máa fi yé wọn bẹ́ẹ̀ mùsùlùmí lè mí àwa wa ń kọ́ mùsùlùmí ti ń tẹ̀lé òfin lè mí ẹ̀yìn gbà ẹ̀gbò fún ẹ̀. ẹ̀ kọ́ wa sọ wípé bóyá oúnjẹ tó bá tó wá àti tàwọn tó lálẹ́ ìjẹ́ wọ́n á lè yẹ jẹ ẹgbẹ́ ìwúlò yẹn wà nílé wa kó jẹ láti ilé òkú àbí àmọ́ oúnjẹ kí ni wọ́n pè é ẹ gbọ́dọ̀ jẹ. Thank you pé ìpè gan ẹran tó bá ti jókòó ẹran ọlọ́run ti jíjẹ rẹ̀ léwọ̀ tá a bá wá gbọ́ ohun tó lọ ń ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ pẹ̀lú ohun tó lọ ń ṣe jíjẹ rẹ̀ léwọ̀ yóò sọ ntọ́ jẹ́tọ̀ léwọ̀ ọlọ́run ti ká jẹjẹ alẹ́ tọ̀ ẹ wá fẹ́ fọ ẹja pẹ̀lú òkú nbẹ́jẹ ẹran. òkú nbisi ẹran lẹja ń jẹ dàgbà ká jẹrú ẹja bẹ. kútọ ẹja borí la rí wọn kú ẹran lọ jẹ àwa là ń sìn fi jẹ náà àti ẹ̀jẹ̀ tó wà nù ẹ wọn tún ní wọn tún fún wọn lẹjẹ ẹ̀jẹ̀ tẹmọ tún ti ká lé ìbéèrè sẹ́yìn nítorí pé ni wọ́n fi ń tọ́ àwọn ẹja a ní ẹ̀ gbọ́dọ̀ bùn wọn torí tẹ́ ẹ bá bùn wọn ẹ̀ ń ràn wọ́n lọ lórí ìbàjẹ́ nù torí ẹ̀ náà àwọn fọwọ́ sí kí wọ́n máa fún ẹja lóko ẹran jẹ nù tẹ́ ẹ bá bùn wọn ó lẹ́ sí àbí wọn ò ní pẹ́ sí tẹ́ bá sì pẹ́ sí inú tí yóò dùn àbí ò ní dùn tẹ́ bá sì rí pé ẹ̀ ń bùn wọn wọ́n ń gbà ẹ̀ ń bùn wọn wọ́n ń gbà tóbi pé iná fowó sí abẹ́ ní fowó sí ẹ̀ fowó sí níjọ́ kan النبي صلى الله عليه وسلم يقول إن الله إذا حرم شيئا حرم ثمنه فلما ما تنقصلي وهو لنا في وان إذا النبي صلى الله عليه وسلم واسوا نقع أول من كيس خيانا ẹ̀yin náà máa yọ awọ rẹ̀ kẹsọ ẹran ni àmọ́ sẹmọ pé ẹ lásìkò tẹsí máa yọ awọ sẹmọ pé ìbéèrè ń pa awọ tẹ bá lásìkò ń pa tẹsí lè máa yọ awọ ẹ yọ awọ rẹ̀ kẹbi ṣe àǹfààní yéé kíkẹ jẹun ẹ lè fi ṣe bàtà ẹ lè fi ṣe bẹlí ẹ lè fi ṣe fìlà tàbí òye ẹ lè fi ṣe báàgì tẹ́ máa rọ mi sí àmọ́ pé ẹ wà á mú awọ rẹ̀ ẹ lọ sí ẹ lọ sí ní pàmò àwọ̀. lẹ́yìn ọ̀sẹ̀ ara yẹn nù kò sí tọ́kàn yìí tí mo fi ṣe kọ̀ọ̀kan yìí kọ́lá yẹn bá lè sọ síbi tọ́wọ́ wọn sí ní tó ó sì dá. sòkòmọ́bà àti pẹ́yìn lẹ́ràn lọ níbi ìbàjẹ́ yẹn gbogbo ẹja tó mọ para yín jẹ tó kàn jẹ gbà ń jẹjẹ kú jẹ abẹ́rẹ́ rí ká ń bẹ̀ mùsùlùmí lẹ́yìn abẹ́rẹ́ ṣe mùsùlùmí kèfèrí ọmọ kọ̀tọ́ òfin tí ọ̀gá ti jẹ́ ọmọ kọ̀tọ́ kọ̀ gbá gbọ́ torí ẹ̀ jẹ́ pé kèfèrí kò sí ẹ̀ kèfèrí tí màmú ẹ jẹ́jẹ́ òkú ẹran gan tí wọ́n bá sọ́ọ̀nù yọ gbé yọ jẹ wọ́n kàn fi ń sèké wọ́n gbà mí gbẹ́jà là ń fún ẹlòmíì dín in jẹ ìwé ẹran bọ̀kọ̀ àbọ̀kọ̀ abáyẹ̀lẹ̀ sọ́ọ̀nù báyìí ẹ̀fẹ́ ra ẹ̀fẹ́ ra báàgì lọ́sẹ̀ wá wá kó wù yìí tàbí ìbàdàn lọ sí ibi tí ẹ̀mí sàfà tó lọ́sẹ̀ rẹ̀ àjẹgbẹ́ àlọ́ra ẹni tí mo lọ lọ́dọ̀ ẹ̀fẹ́ jẹ́ bọ́tọ́ mo tún àwọn gbé tó ṣe òun bá títí ẹni tí mo lọ ra pàṣẹ wa jọ tán ó lọ sí ìpadà wá gba tó jẹ́ lórí owó àgbo yẹn pé ìgbà tí ìbàdàn yẹn yọ lọ tó tún ta ta fẹ́ra yẹn mo ti sẹ́ni tí ẹni tí yóò rà àgbo yẹn pé ìbàdàn yóò lọ pé dáadáa ti máa ti mú ìyàwó àtòun ó ní nǹkan tí màá gbà lórí rẹ̀ yàtọ̀ sí ládàá fi tọ̀ bá mú ládàá lọ́wọ́ ẹ̀ tí mo mú lọ gẹ́gẹ́ tí mo bá lọ́wọ́ rẹ̀ ìyàwó nìṣeré àkọ́jú. àkọ́kọ́ tẹ́yìn bá jẹ́ ní tẹ́tẹ́rẹ́ aláìdáa ni nítorí pé nínú òfin ọlọ́run ẹ ti ràn lọ́wọ́ láti yẹ̀yàn jẹ nù torí rìtọ́n tẹ́ wàá gbà wọ́n ti gbà lọ́dọ̀ nìkan nítorí kí n ra náírà mẹ́wàá nílẹ̀ tí n ra náírà mẹ́ẹ̀ẹ́dógún ṣé èèyàn ń ba ayé jẹ́ nù àbí èèyàn ń tún ayé ṣe bẹ́ẹ̀ bá ti ṣe ṣe fún yẹn náà ó ti fẹ́ yìí náà níjọ́ tó máa ṣe ti yín fún yẹn máa ṣe pè àbẹ́ẹ̀ màbẹ́ lẹ́yìn náà ti ṣe ń ṣe nù tó eléyìí wọn máa ń sọ ayé délé ẹ pa àwọn èèyàn lẹ̀ rọrùn kálukú lọ rajà rẹ̀ bó bá ti pè ìwọ ká mú yàn lọ kó tó wá jẹ́ pé àlá ti sábà bí àtìyàn jẹ wọ́n ti fẹ́ ju wọ́n ti ṣe gbogbo ẹ̀ ọjà tó ń tà ní thirty thousand ní ìsìn wọ́n ti jọ sọ pẹ̀lú ẹni tó mú yín lọ pé thirty ni so ìwọ náà ti gba two thousand bẹ́ẹ̀ èlò wa lọ jẹun sí thirty ní twenty eight ní ìka nígbà tí ẹ bá wá débẹ̀ tí wọ́n bá tún mẹ́yìn lọ́ọ́ bá gbé ọ̀gá na thirty five ha kí ló dé tó di thirty five thirty wọ́n ti yàn wá jẹ ọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ nígbà tí ẹ ti dé ẹ fún ọ pé tó fi mú yín wá o à obì rẹ̀ kóńgbàkóńgbà ni ó ti jẹ ìyẹn jẹ gbogbo ilé ẹ ti ká yọ ọ̀rọ̀ ọ̀rùn fáwọn èèyàn ẹ ti ká yọ ọ̀rọ̀ ọ̀rùn fáwọn èèyàn ládàá kìnnìkan tí ń dalẹ̀ ìbẹ́nu ẹ̀jẹ̀ náà ẹ dáhùn tó náà. àkọ́kọ́ ni kí gbogbo àwọn lẹ́yìn ẹ àkọ́kọ́ gbogbo àwọn ètò sáńtẹ̀lẹ̀ ẹ̀ lè tètè náà ẹ̀rọ kẹ́yìn tẹ̀sẹ̀ ń béèrè òfin ẹ̀sìn Islam parẹ̀ nígbà táwọn dálẹ̀ wọn ẹsẹ̀ mùsùlùmí kò tuntun tọ́kàn wọn àwọn ọmọ òfin kankan àwọn dálẹ̀ wọn wọ́wọ́ ní kò tuntun tọ́kàn wọn ṣé máa ń sọ gbogbo ilé ìfún ọgbà ètò ìdè very strange àwọn gbogbo ọ̀nà tó bá lè gbà láti fi gbowó kúrò rẹ̀ ọ̀pọ̀ ọgbọ́n nìyẹn abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ tó ń sọ ní business lọ́dọ̀ òyìnbó tó ọ̀nà tí ọ̀gá ti gbowó kúrò ọ̀pọ̀ àwọn ọmọ kìnnìkan lára mú kí lára mú kò sí ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀hún so ṣùgbọ́n irú eléyìí náà tó bá ń gbé kọ́mpìnì kan sí tó máa ti rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ nìkan commission tó máa ti rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ nìkan commission dábàá ṣe wádìí lódodo ike wọn àti torí commission tí wọ́n fọ́n tì kọ́ kó nira bẹ́ẹ̀ ni tó rajà ní iṣẹ́ tajà náà wọ́n máa tà àbí òye wa tó kò tún tó burú bẹ́ẹ̀ ni. سبحانك اللهم وبحمدك أشهد أن لا استغفرك واتوب اليه.